fuck God. <laughs> I really na. A nírètí kankan mọ́. Ẹ kó lọ sí gate fún mi. Sọ tí ò bá gbà ń kọ́, mo ti tẹ́ nìyẹn o. Má dá mọ́ mi ẹ lóhùn. Mọ́mí ò fẹ́ kó mọ adùn tó wà níbẹ̀ ni. Ah, ah. I just put it ẹni ọ. ṣàánú wa lọ́hùn ṣàánú Come down and open the gate. Don't whine. Don't... What's wrong with this? Boy?